àwọn asọ̀sọ́tù ọdún bẹ lórí Ìlọrin kéré sára tí lórí dá. ọdún bẹ lórí Ìlọrin ó kéré sára tí lórí dá. ìgbà ọdún èsì ìpínlẹ̀ Ìlọrin. ọ Ìlọrin èsì ìlọ ìgbà ọdún àràbọ̀ sì ti dájú bá lọ. eighteen hundred ni lọ nìkan lọ níbẹ̀rẹ̀. wọ́n ní láti eighteen hundred náà nìkan lọ níbẹ̀rẹ̀. eighteen. eighteen. níjọ́ tó di nineteen hundred lọ́dọ̀ọ́dọ̀ ọdún.

kú bàbá. àwọn àwọn tí wọ́n wọ̀ wọ́n wọ̀ nígbà tí wọ́n nílẹ̀ ìlú ilé ẹ̀mí bàbá tó ní bàbá adájú yìí. ọ̀rẹ́ bàbá mi. wọ́n lọ rẹ bàbá àwọn ni. sèmi bá wa bá ń bẹ̀. báwọn bá wà yìí. wọ́n bá ní wá sí. wọ́n bá wà wá lọ rẹ̀. bàbá náà mo rò pé a máa lo àṣà. wọ́n ní bàbá náà wà lo àṣà. bàbá náà lo àṣà. ọ̀ tí ń bá sọ̀rọ̀ ọ́ kúrò wípé ẹni tí ń lo àṣà. wọ́n ní bàbá ti bàbá Kàwáàbù ló wù. Tọ́ba dé ìlè. Tọ́ba débi kan. Tọ́ba débi kan. Tọ́ba sọ wípé lọ́ba wu ẹnìkan sùn tọ́ba pé nǹkan oṣù ọjọ́ náà ni lọ́ọ́ ṣe nǹkan báyìí. Tọ́lú ẹ̀ bá rí pé wọ́n ní nǹkan oṣù rẹ̀. Wọ́n tún bá sọ fún ìyẹ̀dẹ́ ìfọ́njẹ́ ọjọ́ náà ni lọ́ọ́ ṣe nǹkan báyìí wọ́n bá yóò fi ọ̀hún ìfọ́njẹ́ wù ẹ̀. ¡Ah! ọba wa yìí. ẹ lọ pè mí. iná ló pín àwọn. mo ní àdá máa ń bẹ̀rẹ̀ ṣẹ́ṣẹ́ ní. bàbá náà. ọlọ́run bá karama rẹ̀. ọlọ́run bá rẹ̀. a ní gbogbo tó kọjá. ní gbogbo omi tó kọjá. àti tó dáṣẹ́ lẹ̀. àti tó dáṣẹ́ lẹ̀. àti tó kàpẹ́rẹ́ lẹ̀. àti tó kàpẹ́rẹ́ lẹ̀. wọ́n bá wọ gbogbo òlu. wọ́n bá wọ gbogbo òlu. àwọn ọlá abẹ. àwọn ọlá abẹ. ó fi ṣèrè Abdul Qadir òun náà ní àkàkọ́lá ṣéwù àkàkọ́lá ṣéwù. òun náà lọ́dún bá gbọ́dọ̀ ṣé ó ní èèyàn púpọ̀ lábẹ́. ṣé Abdul lẹ́yìn púpọ̀ lábẹ́. èèyàn kọ̀ọ̀kan wòlíì kọ̀ọ̀kan ní bẹ lábẹ́ ṣé Abdul ó tó tà nẹ́bí kọ̀ọ̀kan ní bẹ láàrin àwọn ànẹ́bí yẹn pàdé ìbúráyìlá. èèyàn kọ̀ọ̀kan tí bẹ lábẹ́ wòlíì ṣé Abdul ó tó tà àwọn kọ̀ọ̀kan tí bẹ lábẹ́ ànẹ́bí pàdé ìbúráyìlá. àbúmọ̀dìyànà ọmọ ẹ̀yìn ṣé Abdul Qadir ni. òun alálùmọ̀dínì. ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ alálùmọ̀dínì. òun náà òun náà òun náà ló mú wíìnì sí gàdí àwọn èèyàn dúdú. òun ló mú wíìnì sí gàdí àwọn èèyàn dúdú. àìní èèyàn ńlá ni. èèyàn ńlá ni. àmì ńlá ni. àmì ńlá ni. sáàsì ni. sáàsì ni. sàṣẹ́wù sáàsì. ṣẹ́wù sáàsì ni. ẹ̀ẹ́ òun ni ọmọ ṣẹ́ àtẹ̀kádì. òun ló mọ ṣẹ́ àtẹ̀kádì. ẹ máa kéwu tiẹ̀. ọmọ kéwu tiẹ̀. abúlé abáṣe lè mòrì sí. abúlé abúlé abáṣe lè mòrì sí. ẹni ọba dá rẹ ni. ọmọ kéwù rẹ ni. lẹ́yìn ọmọ kéwù abúlé abáṣe mùrìsí òun ni bó ń sàárẹ̀ ọlá muawiya àlùmọ́dàwí mo wá gba khalifa. wọ́n wá náà wọ́n gba khalifa. maliki shabdam. lọ́dọ̀ maliki shabdam. niki shabdam. niki shabdam. ẹẹ nikshabandiya. nikshabandiya. ẹẹ junaidiya. junaidiya. jaziliya. jaziliya. marjaniya. marjaniya. ẹẹ kọ́wá kaka. ọyàn ń kéwù. báyọ̀ bá yẹn kéwù. ọkọ àmì sẹ́yìn. ọkọ àwọn sẹ́yìn. nítorí wípé bí èèyàn bá gbé tẹ̀lé kàdúró ti ẹ̀ nìkan ní ọmọ arákùnrin lè rẹ́ tẹ̀lé. ó ní torí pé bí èèyàn bá gbé tẹ̀lé ẹ̀yìn kàdúró tarẹ̀ nìkan ní ọmọ arákùnrin lè rẹ́ tẹ̀lé. ó ní ìjọkọ́ táwọn àgbàlagbà ó jọkọ́. táwọn àbá ti ṣe ti má ẹ̀ lábẹ́ fún mi. náà sì ni ìyí rẹ̀ lábẹ́ fún mi mọ ní. ọlọ́run ti fi gbọ́lẹ̀. ọlọ́run gbọ́ náà. ọlọ́run gbọ́ náà. ọlọ́run ti gbọ́. gbogbo tí a bá ní lọ́ọ̀yà lọ́ọ̀yà. gbogbo tí a bá ní lọ́ọ̀yà lọ́ọ̀yà. kódà ó di lè mọ́mù. kódà ó di lè mọ́mù. kódà àwọn haúsá. kódà àwọn haúsá. wọn kàn bá bọ̀. wọ́n gbà bọ̀. láàrin wọn ní ṣe lè mọ́mù. láàrin wọn ní ṣe lè mọ́mù. tó ná káfọ́ ọlọ́ngbọ́ máa wá ti súnmọ́ àwọn bẹ́ẹ̀. ọgbà ọgbà fàáfàá púpọ̀. ọg kan láìsí kan. lẹ́yìn tí àbá kan láìsí kan. mo wá lọ záwíà lọ. mo wá lọ záwíà. àlífà ń bẹ mẹ jọ. àlífà ń bẹ mẹ jọ náà. ọ̀rọ̀ náà wá sí kọ̀ọ̀kọ̀rọ̀. ọ̀rọ̀ náà wá sí kọ̀ọ̀kọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ yìí. wọ́n á là fọ́ ọlọ́run gbọ́. àwọn àlàfọ́ ọlọ́run gbọ́. àmọ́ ah, mọ̀ báyìí. àmọ́ ah, mọ̀ báyìí o. bá a ti mọ̀ ọmọ ni ọmọ yìí. bá a ti mọ̀ ọmọ ni ọmọ yìí. labanyanju ọ̀rọ̀ náà. labanyanju ọ̀rọ̀ náà yìí nígbàtọ́ wá wá yìí lónìí. nígbà wá karama tọ́lọ̀ ń fún wa lọ yìí. gbogbo karama tọ́lọ̀ ń fún wa lọ yìí. oríṣiríṣi. oríṣiríṣi ni. gbogbo àwọn ìlú mi sì gbà. gbogbo àwọn ìlú mi sì gbà. nílùú ńlá ńlá. nílùú ńlá ńlá. àwọn ará sẹ́yìn. àwọn ará sẹ́yìn o. àfa sẹ́yìn ni wò. àfa sẹ́yìn làwọn wò. àfa ní sẹ́yìn onímọ̀ ni wọ́n. onímọ̀ ni onímọ̀ làbá mi lè. onímọ̀ ni a ṣe wá àtìmọ́lá gbà. haza zamanu sukuti àsìkò tá a wà yìí wọ́n mọ̀ tó azamatu ìbòyóòtì kíkó gbélé àsìkò bẹ́ẹ̀ la wà wọ̀rídọ́ abẹ́lé kan ní ìnìmínà lè kúùtì ìbántọ́ bá ní kíkó wá bá ní kọjú tó ń kó sì fara mọ́ ọmọ ha káyà ẹni bá lọ́wọ́ ṣe wá sí